أبو هريرة jáde òfin mẹ́ta yẹ ẹgbẹ́ tó ti jáde ló bá ẹ náà ní títí náà ti yẹ̀yà àwọn. kọ́dà wáyé pé ohun ìtàwádà náà ni tó ti jáde lẹ́nu rẹ̀ lọ́tọ̀ ṣẹ̀yà lákan náà pẹ̀lú ìgbà tó dé rẹ̀ àwọn mẹ́ta kan tẹ̀lé. ìlànà àkọ́kọ́ àìsàn ìta ìrí àìsàn ìdílé láti sọ̀rọ̀ tó bá ti sọ ọmọ ìjìnlẹ̀ ní o àlùmíkà ìgbéyàwó ọmọ àlùmíkà kíkọ́ àlùmíkà ọmọ àlùmíkà ìdílé o inú wa fi mọ̀ pé mo ti kọ́ ọ̀nà àbúláì fún àwọn ọmọ mi àyíṣà fún àbúláì. وفي رواية للمغني من وجه آخر صحيح أما حديث الجواني ونمي وقد كان أباوى علي أما قالوا لنا إنكم ملائكة ونطيع الصلاة والحساب والنكاح في أول سنة كان بيت وجدت àìsàmàtà délẹ̀ kíkọ́ délẹ̀ àti ìgbọ́kùn ní ọ̀rọ̀ ẹ̀rú pé ọ̀jẹ̀ rúmá látòlè lọ ọ̀jẹ̀ rúmá à wà nìka tí wọ́n ní àtẹ̀tẹ̀ wá lọ́yẹ̀ ní ẹ̀ ọ̀lẹ́. wọ́n lè ha lóṣù ní àtẹ̀tẹ̀ sáárà ní àtẹ̀tẹ̀ ọ̀gá rẹ̀ ní ọ̀sọ̀rọ̀ wọ́n ní àtẹ̀tẹ̀ ìgbà kan náà yóò lọ́sọ̀ wá látọ̀lọ́ ọ̀wọ̀ àárín ọ̀nà bàbá àbùsáná. من حديث ربانا بن الصالح رضي الله عنه ربانوي من حديثه حديث رسول الله سيدنا صلى الله عليه وسلم قل لا يجوز البيع في الكلام قل له kata ini awaja kata ini kebaikan Al-Qur'an من ni teman ìdàlúdà wọn lè ka àti ìkọ̀kọ̀fọ́ra ẹni àìgbé síbẹ̀ wọn lè ka àti ìfọkùnrin ọmọ ẹrú. فما قال فما قالهن فقد وجب ẹni bá fi sọ̀kan nínú ẹlẹ́sẹ̀ tààrí ó ti padà náà ó ti rí ẹ̀ka yẹn. sọ̀wọ́ àtàlà òwú. yìí láì láti àwọn àbí ìwé ti ń sọ orúkọ àyà ní kálọ̀dà lọ tó ìwé àti ìgbàlá kan ti oní àlàáfíà bàtà tó wà ní àfihàn ìlọ ẹ̀fọ́ ìlú tó wà gbọ́ àwọn báyìí àlọ́ pé àwọn à ń sọ̀rọ̀ ní abáyé wọn àti ìdíwá ní abẹ́ ọ̀bá ẹ̀yà mo ti kọ́ ọ mo ti kọ́ ọ ní kí ọmọ ọ̀nà ọmọ ayé àgbà ní sáà àgbà aláìsí ìgbàgbé kọ́sù wọn kọ́ ẹgbẹ́ ọlọ́ rẹ̀ ní ìgbà àdàbíjọ́ ìṣòro kọ́lélé kí a mọ̀ ní bí. Allah Taala ini ini kami tahu saya Allah Taala kami kami dua kepada si Allah Taala Allah Taala Allah Taala ọjọ́ àìgbà ẹ̀ tó tẹ́lẹ̀ bá wà lẹ́bẹ̀ àìgbà wà tàbí lèlè kọ́tà ìmọ̀ sọ́kọ́ ọmọ náà sẹ́gbẹ́ ti di ìyàwó mi ó ní gan ojú ojú ojú ọ̀gá bá àkàlì kan tó ti jọrin oṣù wa láwọn ẹ̀ka kan àfàdàwọ̀ dàgbẹ̀lẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn tó wà ní ìlú wọ́n ní mẹ́ka tá a bá kọjá ó ní wọn kékeré kàtí lẹ́gbẹ̀ẹ́ tó kọ̀ọ̀rọ̀ tó yọrọ yìí tó máa ní ìyàwó mi àbíyáwó náà fọ́ ẹ lọ tó sáyẹ́ láwọn ọkùnrin kan tá a gbọ́dọ̀ tó wà lórí yẹn àwọn alọ sí tíráàmù àwọn akẹ́kọ̀ọ́ lókè lókè tó àwọn ìyàwó ọmọ sáà lọ sí ìlú wọn tó máa rí tó tí ọkọ̀ rẹ àbàtí àbàdé rọ́dà àbàlóhùn sáàdà rẹ̀ tó ọmọ bẹ́ẹ̀ tó ní sọ fún mi òkú di ààrẹ ìdílà ní ìrántí mọ́tò ní ìrántí mọ́tò parí ìjọba ìkàdé tó ìrántí kan tó wọn bẹ ìyẹn fún mi dáadáa kí náà wọn máa ń kú wa ni ẹnìkan bẹ ní wọn bá sọ̀rọ̀ àdá pé láti kékeré náà ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ọmọ ìgbà sàgbà bẹ́ẹ̀ tó àwọn àdáyé àwọn àdáyé ó wá yá ọ̀rẹ́ ọ̀rẹ́ tí wọ́n pè ní ìyàwó rẹ̀ bọ́dà yìí ọ̀rẹ́ rẹ̀ ó wá wá sí àdúgbò wọn àwọn ọ̀lẹ́rìí ọmọ yìí àwọn yẹn wọ́n yí lórí wá báwọn ọ̀gá ó ní àbádà lọ́wọ́ mi àbádà lọ́wọ́ mi kí ni ẹ̀sìn ọ̀pọ̀ jẹ́ fún bẹ́ẹ̀ fún mi à ah, ó wá wọn lọ wọn ẹgbẹ́ à ah, òun àwọn ọ̀dà tó síwájú mi kí wọ́n lè fi àwọn tó a lò iná sọ bẹ́ẹ̀ ìyàwó ìyàwó ló ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó àti ó ti láìpẹ́ ọkùnrin kan ń gbà ọ̀la ti ọ̀dọ́lábàjọ́ fẹ́ fẹ́ olùdókòkò ní ọ̀ka rẹ̀ àwọn mẹ́tò máa ń fa máa ń fa ìfẹ́ ó lágbára ó pọ̀ mọ́ sẹ́fẹ̀tì tí ó láwùjọ ní ọmọ fa ìfẹ́ tí máa ń rí àwọn ti di yẹ ọmọ kékeré ní lásìkò ní olè mọ́mọ́ òjì sẹ́yìn ó ti dùkú sínú ọkàn rẹ̀ àwọn fún ní nǹkan òun náà tó ń yọ sábẹ̀ mi lọ nígbà tí wọ́n tó fa lọ́wọ́ ọ̀dọ̀ gba lọ́dún pé wọ́n tó ọgbẹ́ nílé ọ̀kadà ọgbẹ́ lọ à tuntun lè kí n má ba eré àwàdà kí n má ba lè lu bàbá yìí ọlọ́run tá a dà rẹ̀ kí ni a fẹ́ lọ pẹ̀lú àwọn tó ṣe lórí eré orí ìtàgé ibi tí ìfẹ́ gbé ó kàn ó kà ọkọ ọlọ́pàá àti ìyá oníyàwó ó jẹ́ àwọn papọ̀ kí ni sẹ́yìn. ìbàjẹ́ ti ní ìgbà kọ́dà àwọn tí èrè ṣe ń lójú ọ̀pẹ̀ bàjẹ́ lórí àwọn náà máa ń ṣe ní sẹ́yìn ní kàgbé náà máa ń tún sáwọn wò tó bá lóde àwọn tó fi ọgbàjẹ́ àbíyàwó mi báyìí láwọn àti màá tó ìgbà lórí ọ̀pẹ̀ tó lọ́wọ́ àbá wọn pọ̀ àwọn tí wọ́n ti o wọ́n máa ti ṣe sí lọ́kọ̀ láyà kọ́dà àwọn tí ò ṣe mùsùlùmí tí ò tẹ̀lé ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n gbà pé tẹ̀sán rọ̀ lẹ́yìn ọ̀pẹ́ ẹlò ní wà ló pé nínú àwọn olóòrùn wọ́n ti pé ó lórí àwọn olóòrùn lè pè yóò lóun lè ṣe olùkọ́ kí òun ṣe ìyàwó ẹni kankan ó yọ ẹ̀rọ ní bẹ́ẹ̀ èyí ti wá ẹ̀rọ ní wọ́jẹ́ mùsùlùmí bọ́tì ìjọba tó àbí gbà mẹ́ta kẹlẹ́ òun sì lè sí láyé ìdẹ́fẹ́ tí tí o ti wá kí di ọkùnrin ló wà níbi yìí láì sí máa sọ pé kílẹ̀ nìkan kílẹ̀ nìkan àwùjọ tóra ní sèé kápẹ́ wọn ní kápẹ́ wọn bala abala ẹ̀sìn pé àfọwọ́ kan ara wọn àwọn ìṣẹ́ kan ara wọn tó gbogbo àwọn ará tó ọlọ́wọ́ náà dáadáa ọ̀sán wa. lọ láti wọn náà yóò rí méjì kan wọn di ara lọ́tọ̀ tó gbàgbé tí wọ́n pọ̀ lágbá wọn pé kó kàwé kàwá káàtà wọn sàdá àti tó mà lọ́la a sì ní gbàgbọ́ pé kẹ́rì bá náà sàdá wọn sọ pé àjọ àwọn ọmọ tó bá ti mọ nígbà tó kó bá wọn ti ọ̀rọ̀ nàìjíríà tó tó. ẹ̀rọ mi kàn fẹ́ràn nígbà wa bá mi sàdúrà ẹ̀bí ẹ̀mọ̀ rántà fọlọ́fọlọ́ wa ẹ̀dá kọjá mọ̀ rántì orílẹ̀-èdè wa nàìjíríà àti olùwádìí náà ti bá nílò wa o ẹgbẹ́ ìlú rẹ̀ mọ́ wa o àmọ́ tó ga pọ̀ tá a rà wọn kálá kó sọ pé tọ́lọ̀ bá fún un ní ìkálé ìsìjà gbígbà lọ́la tọ́lọ̀ fún ẹ̀dá pọ̀ ẹ̀dá pọ̀ lọ́la ẹ̀yọ̀ náà ọ̀pọ̀ tó ti kàn án lọ́la láì pé wọ́n bá ti sàdọ̀ ẹ̀yọ̀ kan ẹ̀yọ̀ kan náà gbà mẹ́rin àwọn àlọ́ bá gbogbo ní a tó mú ìjọba orílẹ̀-èdè wọn fi sàdọ̀ ẹ̀wọ̀n kaba ní nítorí pé kaba ń sàdúrà fún ìjọba ìjọba da owó tá à ń sọ yìí àyídá tó bá ní. ènìjẹ mọ gbé nítorí pé àwọn yẹn ń gbé wọ́n lè mú wọn. èyí tó ń lè tó ń tẹ̀lé àti ẹ lójú ni pé kò sí dájọ́ fún wọn. tó ti dájọ́ fún wọn dájọ́ abẹ́rẹ́ kò sàn àti káwọn tó kù lẹ́yìn. òun ló ìdájọ́ sùdáàmù rẹ̀ ti bẹ́ẹ̀ sí láyé ẹsẹ̀ gbogbo ayé wọn lágbájá ló gbé rí ààrẹ ààrẹ ìdájọ́ fún abẹ́wá gbé ọlọ́dún wa ṣe ọlọ́dún gbogbo ayé rí ẹgbẹ́ tí ti fún un wọ́n gbé lẹ́gbẹ̀rẹ̀ wọ́n gbé lẹ́gbẹ̀rẹ̀ eré agbègbè ẹ̀jẹ̀ ẹ̀kọ́ wa dánẹ́rì ẹ̀sì gbogbo eré ayé gbogbo yẹn wá kálukú gbé lẹ́yìn ìgbà wọn rìn níbi à kábà tó lé lérí ní níbi àti níbi lọ́nà kálukú wa a ìbọ̀dá abẹ́rẹ́kọ̀ yìí ìbàjẹ́ rẹ̀ kọ́dà tí ò bá fẹ́ kó lẹ́mìí sí ẹ̀ ìdóbi tí ó jẹ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ táwọn sọ pé lè sọ báwọn ẹ̀bọ́ alájí ẹ̀bọ́ ọlọ́run àti ìjẹ́ ọ̀gbẹ́ ìbàjẹ́ lọ́nà títí rẹ̀ ẹlòmíì náà ìjọ mo lọ́wọ́ pé àwọn ọmọ ìlú wa dá ẹlòmíì ṣe lẹ́sìn bá àmọ́ pé ìjọ jẹ́ ojú ti fún ọmọ ọ̀run à òun lè dé yóò jẹ káwọn kìíní yòó àti à ń sọ yìí tábà ń sọ̀rọ̀ nípa wọlé ìlú àkúdà à ń sọ̀rọ̀ nípa ìjọba nìyí tó yẹ jẹ́ pẹ́lú ọlọ́run ẹ̀yẹ́ ká máa rántí àwọn ìjọba àti àwọn rántí wọn náà lùwà kọ́nà ọba kí ó sànù wọn kó tẹ̀lé ìfẹ́ ìfẹ́ ìwà kó fi ní wọn lẹ́rìí ìgbàlá ìlà ìjọba ìjọba kan lọ fẹ́ràn nípa rí fẹ́ràn. ìbọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ náà pẹ̀lú àdúgbò rẹ̀ nípa àwọn àdéhùn kẹta ìtẹ̀lé mo ti sọ ẹ̀ tán mo ń gbé olùwáyọ̀ ìwáyọ̀ ni wa ibi ìwáyọ̀ lè kò ìdá alákọ̀ọ́kọ́ ta pa kò di ìdá ẹ̀rọ òṣìṣẹ́ méjì méjì ló fi sí ẹ̀rí méjì tọ̀rọ̀ sí wa tí wàá ní òṣìṣàlàyé rẹ̀. ẹ àti ìlú ọjọ́ amagán tẹ́lẹ̀ ni? oye kúta ti náà tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni títí tẹ́ àlejò mẹ́rin o tẹ́lẹ̀ ṣe àlùkò mẹ́rin àwọn tó ń fi wọn àwọn ọ̀sán àwọn àdìsí lọ́wọ́ báyìí ó kọ fàdáàtò àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀rù àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ̀rù láàrin àdìsí lọ́wọ́ òye wọn kì í yàgbà ọlọ́run ló bá wọn kì í yàgbà òsì báyìí mẹ́rin àti ìwọ ayá yìí tẹ́lẹ̀ ṣe tó kún mi mú ìwọ ayá mi wá tó kún lápọ̀ mẹ́ta mi mẹ́ta tó lápọ̀ àárín bẹ́ẹ̀ nínú mẹ́ta ẹ̀ẹ́dùn àdìsí lọ́wọ́ tó tún bí ẹ̀dọ́ àìsàn bóyá ìlú wọlé bí àwọn àgbàlagbà àgbàlagbà ọgbà ìgbà tí àti ìgbà tí ó jẹ́ ọdún náà wá ní owó ní nàìjíríà láì sí òní owó ní ìlú. na tàbí àtọ́ yìí ká Ẹ̀yìn tí ló tóbi, ẹ̀yìn tí ló tóbi ní káwọ̀ ìgbéra náà wọ́n ti pàdé láwọn ọ̀sán àti ìpè káwọn ẹni tó ti pè lẹ́yẹ bẹ́ẹ̀ ń bá òun ẹni ọmọ náà náà pé ìyàwó mi ọkọ mi ìyàwó mi ọkọ mi. àbí káfí ilé nìkan sí yóò ti báyà ń dára lọ wọn bá dábàá ẹni tó wọn. sí ìgbà mi sèé àti ìtọ́ tó ti di bẹ́ẹ̀. àlè ìsìlámù lè bí wọn kọ̀ọ̀kan láàmú àti àwọn nínú mùsùlùmí àwọn àti kékeré láti ṣe tó wá padà wá wọ́n pé àti kaba yìí àti ṣe lò tó sì sọ ọ̀rọ̀ ìlú ìlú náà ọlọ́run àpá ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bá sọ̀ pé ọba tí wá sí àwọn ìlànà ya máa gbé wọlé lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó olùgbẹ́ àbí wá lọ sọ́dọ̀ pé ẹgbẹ́ ọmọ yìí náà ni bàbá mi àkọ́kọ̀rẹ́ tẹ̀ bí a ti ń bọ́ báyìí o ẹ mọ́ wípé ìmọ̀ lọ́ta ṣẹ̀rí à gbà mọ́ ẹni ẹ̀rọ sì ti sọ náà èyí tí àwọn ọmọ ìlú ìyàwó wọn dáa àti yọ̀dánù lórúkọ lọ àti yọ̀dánù padà púpọ̀ ṣé ọ̀rọ̀ nìkáàmù àwọn àpá àti ìjọba pé àwọn ọ̀sán bẹ̀rẹ̀ tó rúkọ náà òun náà ní. àwọn ẹni ẹ̀ẹ́dẹ́ àdúró àwọn àládà àládà tẹ́lẹ̀ tí olójọ́ yẹn bọ̀rọ̀ gbìyànjú ọ̀gbá ìlà àbẹ́ gbogbo kéwòn yẹn bá ń ké kí ẹ má ti inú bí alásán kí ẹ ti láwọn àfa tí mo sàlàyé fún yẹn kí ẹ má ti ké tí ò yé yẹn kí ẹ láwọn àfa tí èyí má fi ké kí ni wọ́n sọ yẹn ni wọ́n sọ yẹn kí ni wọ́n sọ yẹn. òun ní àwọn ọ̀sẹ̀ tẹ̀lé láwùjọ ẹ̀rọ nípa ìlú ẹ̀kọ́ yẹn lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ tẹ̀lé gẹ́gẹ́ àti àlùsọ pọ̀ wáyé kò ní ọ̀wọ̀ ìṣẹ́lẹ̀ náà kò ní yí o kí tẹ́lẹ̀tì ní ìsìn àwọn tó bẹ̀ tẹ́lẹ̀ òbí òbí bí yóò rọrùn kò máa tẹ̀lé o àwọn nǹkan yẹn máa ń tẹ̀lé dáadáa mo fẹ́ràn àdúrà tẹ̀lé ẹ̀ wò ó ẹ̀ kà gbogbo sáré láyé ẹ̀ lọ láyé kò ní yé yín tó ẹ̀wọ́ dábàdé ìsìn ẹ̀ tọ́lù tẹ́lẹ̀tì ní ìyẹn ti alára ti bọ̀ àpá ìgbà yẹn gbogbo ẹ̀ tó lè má yé wọn ó ẹgbà bàbá wọn ní ọ̀hún ó ní àwọn kò ní wàlúù ọkọ wàlúù òṣìṣẹ́ tí jẹ́ wàlúù ọkọ tí àwọn kan bẹ aládàá máa bẹ pé nínú nìkárò pé tábàtì tọ́bàtì jọ nínú pé wà nínú súnmọ̀ pé mo fẹ́ gbéyàwó nìyẹn mo wá lọ bá wọn ní àwọn tó kọ̀ nìkan fún ara mi ṣẹ̀dá òfin wàlúù tọkùnrin wàlúù mi nìkan náà lẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ mi kámẹ́kàtà yìí mo fi kó wọ àlè ọmọ bá wà kàlá nínú gbèdé wa àti kí n gbọ́dọ̀ wà tó súnà lórí ẹ̀sìn ọkọ̀ máa gbèdè wá. ìyá ọmọ mi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi. ni ó fi bàbá àti àtìyá àti màtí mi ó sọ rẹ̀ mo wá ní ìyá òun lé ní o fún ẹgbẹ́ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ni náà kí ẹ wá dọ́rẹ̀ òun yẹn kò jẹ́ ìdánwò ló jẹ́ pé àwọn orúkú wọnú orúkú wọnú nìka pé àdá gbogbo ẹ̀ nìka àwọn kẹfẹ́ rẹ̀ jẹ́ orúkú lò ní dàmú àrà orúkú lò ní Yorùbá ti mú àníyàn kan ló tẹ̀lé àwọn àwọn kan náà tó fún yẹn nílẹ̀ Yorùbá o fún òlé dá ọmọ fún ọ pé èmi nìkan mo ti yọjú kọ́lá tó bá ní pé bàbá kan nínú nínú ní ìyàwó nínú bí ẹ̀dá àwọn abẹ́rẹ́ àwọn mọ̀lẹ́bí tí wọ́n wá bèèrè pé ah, ah, àwọn fáìlì lágbọ́ yìí mọ́ àwọn fáìlì lágbọ́ yìí mọ́ àwọn mọ̀lẹ́bí wa mílẹ̀ tí mo fẹ́ fẹ́ yàwó sílẹ̀ ní tó ẹ̀fọ́ àdìsí ìtàkùsọ pé kẹ́ tó bèèrè ẹni bí ẹni tó fẹ́ yàwó ẹni bí ẹ̀yin wà ní ọmọ tí mo ẹgbẹ́ ti tètè àwọn olùkù lè lẹ́yìn so òun ló jẹ́ pé kíkan lọ́yọ́ nílẹ̀ yorùbá o èèmọ̀ ti yíbò èèmọ̀ ti àwùjá àmọ́ nílẹ̀ yorùbá ló ti wá dá lọ pé o fẹ́ fi ọmọ yìí ẹ̀rọ àwọn nígbà kọ́lá fẹ́ fẹ́ fi ọmọ ìṣẹ̀lẹ̀ náà bàgbé rẹ̀ àwọn fẹ́ fẹ́ ọ̀rẹ́ kejì ti sára kọ́kọ́ àwọn ọba fẹ́ lọ ọba fẹ́ wá o mú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ o fún àwọn òbí mi ìyàwó kìí sàn tó kéré ìyókù náà ti ní ìlú ẹgbẹ́ láti wọ́n alákọ̀ọ́ tẹ́lẹ̀ sí òun ní gbà àwọn tó kọ́kọ́ kan lọ láwọn àti ìṣàwọn ní ewu bẹ́ẹ̀ ló sọ pé ọwọ́ àlòjù kò sí kó lọ́mà bọ̀ kò kò rí ìgbẹ́ wọn fọwọ́ kọ́ nítorí ìmọ̀ ilé yìí ọmọ akọ́ lọ́rùn tó tọ̀yẹ́ láti fẹ́ kí wọ́n bá sọ̀rọ̀ níbi tó lè di à lórí ìdíwò àbíkó náà á gbéra pé ìgbẹ́ lọ sùn ọ̀nà ọjà kó wá wà mẹ́ta kó mọ̀ wá lé kátẹ̀ ló kátẹ̀ náà gbà ló wọ́n já ìlú wọn wọ́n wá gbẹ́gà wọn wá lu ìbọn náà nà kó fi bí lọ́kọ̀ náà ṣe ṣe ṣe kò bí ọ́ ìyá ló kọjá ṣe kò bí ọ́ so ó ti pàtàkì púpọ̀ so ẹ lọ́kọ́ bá lọ sí ọ̀dọ̀ tọ̀tọ̀tọ̀rọ̀ yàwó ẹ wá nígbà pé àgbẹ̀yọ̀dá wọ́n ti gbẹ̀ mọ́jọ̀dá mọ́jọ̀dá ni òun ni òun náà pè ní ọ̀tà ṣẹ̀ríà tó jẹ́ pé bàbá ọ̀rọ̀ yorùbá yìí ọlọ́run ti ká gbogbo ìṣẹ̀dá níbẹ̀

bọ́ọ̀lù lè wá lo ìjáàbù tí ò ní kanlẹ̀ tẹ́lẹ̀ nílé tí ó sì rẹ̀ tí ó fi fún ọkùnrin náà kò ní yóò sì fúra ká yóò fi fún ọkùnrin náà kà ní àti ìpínlẹ̀ òkú àti ẹwọ tó lè pè é sí ìfẹ́ obìnrin láwùjẹ. tẹ́lẹ̀ tí ìfowó tó bá bẹ lára tiẹ̀ náà ní ibi ilé bó ti wọ́pọ̀ náà ló ló ṣàtìmọ́ rẹ̀ bó ṣe rí mẹ́rin ẹ̀mí tẹ́lẹ̀ tó wà. Thank you. Nígbò gbẹ̀rí fámílì àwọn àjẹ́ òun ní ẹnìkan bá ti bí ìfàkùnlá lè fún ilé tó lọ pé yóò rí kájà lọ ló ti lọ́ọ́ padà wá àwọn fámìlì rẹ̀ kọ́ máa wò pé bóyá jẹ́ fẹ́ẹ̀dì tó gbé wálé ló ti wá àlàyé láti dá kódà wọn ní súnà nínú orí kan lórí wa ó bàjẹ́ ló pa ọ́. ìlà tó la fẹ́ ó kàn tó wá lájú lẹ́nu àbí ní dára ló láwùjọ ayé pé kí ẹ ti lọ bẹ́ẹ̀ kó wá kàrí pé bàbá bàbá ti bẹ́ẹ̀ lè gbọ́ tó lẹ̀ kálẹ̀ wájú àgbọ̀ tó lẹ̀ pé àwọn ọ̀rọ̀ bàbá wọn lè rí ọmọ kó gbé wa ó ti wá láti gbàdúrà tó ti gbé ọ̀nà ó ti gbé sí wọn pé àbọ̀dá mi tó gbélé mi wájú fọ́nà àwọn àti ìyàwó omílẹ̀ ọ̀sẹ̀kẹta tó fi wá lé rẹ̀ ẹgbẹ́ mi bàbá ń ṣe tó lọ́wọ́ ta ọ̀nà wa rọ́ọ̀bù tó Islam àwọn àti àwọn sọ̀rọ̀ máa sọ̀ pa kéde ẹ̀kọ́ máa sọ̀ pa rọ́ọ̀bù àwọn bí kan gbẹ tó ti lé yìí ó ṣe pàtàkì tó wọ̀ gẹ́lẹ́ tó kọ́nà kó sàmọ̀nà wa fún alágbọ̀ ilé Islam ẹlẹ́gbẹ̀ẹ́ nígbà nípa títí àwọn ọmọ tí ẹ̀sọ́ pé ìjọba wà tàbí ìjọba tó fẹ́ ṣe irú tábàtà tó wà láwùjọ wà dání ìjà ọ̀rọ̀